tó o mo kí yín tẹ̀sọ́tẹ̀sọ́ mo kí yín tológun tológun níbikíbi tẹ́ ẹ bá láǹfààní àti máa gbọ́ mi ẹ wo èmi náà ni mo kí yín wípé yorùbá nation a mà kú iṣẹ́ o onto hmm. this channel onto this nation náà ni no going back no retreat no surrender hey until we achieve our aim oh, we no go stop shouting we no go stop ringing bell into people ear say na yoruba nation we want tó túmọ̀ sí wípé òmìnira tàwa náà la fẹ́ èyí tí a ṣe ẹrú abẹ́ ènìyàn kan ó ti tó hmm. tó mo kí yín gbogbo ẹ̀yin lọ́balọ́ba mo kí yín gbogbo ẹ̀yin níjòyè níjòyè mo kí yín mo kí yín tẹ̀ṣọ́tẹ̀ṣọ́ mo kí yín tológun tológun mo kí ẹ̀yin ọ̀tọ̀pọ̀lú ìlú mo kí ẹ̀yin olóyè ìlú hmm, ẹ kú iṣẹ́ mo kí ẹ̀yin ènìyàn mi gbogbo àwa mò ń rí gbogbo àtẹ̀jíṣẹ́ wípé bẹ́ẹ̀ ni yorùbá la fẹ́ yorùbá nation ni it is what we want hmm. but believe me i have a good surprise for you <laughs> mo ní ìròyìn ayọ̀ fún oyinbo yín o tẹ bá ń gbọ́ yàdúrú yàdúrú ká máa jó ká máa yọ̀ òmìnira ti dé hmm, bẹ́ẹ̀ ni o òmìnira wa mà ti dé o hmm. òmìnira wa ti dé báyìí nítorí wípé inú ìwé àtẹ̀jíṣẹ́ kan tí mo rí ni mo ti rí fò tínú mi sì ń dùn bí ẹni tó jẹ forty million lọ́wọ́ bàbá ìjẹ̀bù <laughs> ẹ jọ kí ló múnú mi dùn ìròyìn ni ìròyìn ni kí ló múnú mi dùn ìròyìn ni ìròyìn ni ìròyìn ayọ̀ gidi ló múnú mi dùn o hmm. ẹ jọ kí ló wá mú inú mi dùn báyìí ẹ fẹ́ gbọ́ ẹ farabalẹ̀ kí ẹ máa bá mi ká lọ ṣé ẹ rí gbogbo ọmọ yorùbá a o ohun tá à ń wá ó ti tó wa lọ́wọ́ a dúpẹ́ kí lohun tá à ń wá tó tó wa lọ́wọ́ òmìnira ni ìròyìn tó wà wájú mi ha ọmọ yorùbá a o wọ́n ti gbà hmm, ká pín wọ́n ti gbà kóníkálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ wọ́n ti gbà kí oníkálukú ṣèjọba tiẹ̀ ọ̀fọ́n ti tọ̀ sí gbẹ̀gìrì báyìí wọ́n ti gbà kó ní kálukú kẹ́kọ̀ọ́ ẹ̀ dání ṣùgbọ́n o àwọn àgbààgbà ilẹ̀ yorùbá kankan ni wọn ò gbà o hmm, ṣé èsì pọ́n fẹ́ yọnu ṣé èsì pọ́n fẹ́ sinmi àfọgbọ́n ọdún pariwo pé a fẹ́ òmìnira àwọn àgbàgbé rí ibú kan tún gbórí wọn dìde èpè ni wọ́n gbà hmm, ẹ gbọ́ ta ló sọ bẹ́ẹ̀ èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ o Hmm. a gbọ́ wípé ohun tí bàbá wa bọ́lá ahmed tinubu sọ ni wípé òun ti gbà láti jẹ́ kí gbogbo ọmọ yorùbá pé ká rí kíni ká wà láyé tiwa lọ́tọ̀ ó ní òun ti gbà òun ti ṣetán o ó ní kò sẹ́bi lọ́wọ́ òun o àdúgbò pé bàbá wa hmm, èmi ló kàn ti gbà láti pín ṣùgbọ́n àwọn àgbà òṣì kan ni wọn ò gbà hmm. àwọn àgbà àyà àwọn àgbà má ṣàǹfààní àwọn àgbààgbà kan tí wọ́n ń pè ní Yorùbá Council Elders hmm. àwọn ló yarí pé àwọn ò ní gbà wọ́n láwọn ò ní gbà kí Yorùbá pín hmm. ó ga o àwọn àgbààgbà yìí hmm, nínú ìbànújẹ́ àti ìtàjẹ̀sílẹ̀ ni àwọn fi ń ṣe ọ̀rọ̀ tiwọn o òun ló fi ń ṣòwò tiwọn n tó mówó wọlé fún wọn nìyẹn o wọ́n máa gbọ́ pé yorùbá fẹ́ pín ṣe lọ́ọ́ bá ń takú pé sẹ̀ àwọn ò ní gbà ká pín níbo á hmm. da gbogbo ẹ̀rú ni hmm. ohun tí mo gbọ́ ni wípé ààrẹ bọ́lá ahmed ti gbà láti jẹ́ kí oníkálukú pín kó oníkálukú wà ní ààyè tiẹ̀ ṣùgbọ́n àwọn àgbààgbà orí ibú kan ni wọn ò gbà ni wọn ò fòǹtẹ̀lù àwọn ọlọ́yarí o ni wọ́n ní láéláé lá àwọn ò ní gbà hmm. àwọn àgbààgbà wo ni o àwọn tí ó pe orúkọ àwọn ní yorùbá council elders àwọn ló yarí tí wọ́n sọ pé àwọn ò ní gbà <laughs> hmm, ó ga o ohun tí wọ́n kọ rèé o we will rather have a structure a restructure nigeria southwest elder reject yorùbá nation <laughs> hmm, hmm. ohun tí wọ́n sọ nìyẹn o they say we will rather have restructure Nigeria Kill a fair restructure Nigeria tó years. expire in twenty fourteen hmm. lọ́ní àwọn ò ní gbà ó bẹ́tà ká tún kọ́ kí là ń tún kọ́ níbi tí sìmẹ́ǹtì tiwọn àkàn kankan mọ́ kó ní kálukú lọ́ọ́ máa yọ blọ́ọ̀kù lé ẹ̀ south west elder they reject Yorùbá nation hmm. ó ga o ṣẹ́yìn lẹ́ẹ̀ máa determine ta fẹ́ fún wa ni ṣẹ́yìn lẹ́ẹ̀ máa determine bí a ṣe fẹ́ lo life wa ni ah, ah àwa yorùbá sọ pé a ò ṣe mọ́ even odidi ààrẹ orílẹ̀-èdè gan ó fọwọ́ sí ẹ̀yin kan ẹ wá jókòó ẹ bá sọ wípé ẹ̀yin ò gbà are you the one to determine our life for us hmm. ṣẹ́yìn lẹ́ máa sọ nǹkan tá a fẹ́ ni ẹ̀yin lẹ́ máa sọ pé báyìí la ṣe fẹ́ ṣe ṣe ẹ̀yin lẹ́ máa sọ fún àbí hmm. fúlàní fi ojoojúmọ́ ń pa wá hmm. wọ́n ń bá àwọn àǹtí wa àwọn àbúrò wa àwọn ọmọ wa àwọn ìyá wa wọ́n ń bá wọn lájọṣepọ̀ síbẹ̀ ẹ ò sọ̀rọ̀ nígbà yẹn o ẹ gbà nígbà yẹn á dáa fún yín hmm. ẹ gbà nígbà yẹn o síbẹ̀ ẹ ò sọ̀rọ̀ sí yẹn o ẹ dẹ̀ wá ojútùú sí ọ̀rọ̀ síkẹ́rìtì tó ń wọlé pa wá tó ń yọ̀bọ̀n tó ń gbébọn rìn nàìjíríà mo ti rí pé fúlàní lo ìbọn ju odidi sójà gan lọ jolitin hmm. tẹ̀lé sọ nípa ẹ̀ kò wá wípé ẹ̀ ní gbà lọ pé ká pín ọmọ tó bá ní ìyá wọn ò ní sùn òun náà ní fojú kan ẹ wá lanu òkè mọ́ tìsàlẹ̀ ẹ wá kọ̀ndẹ́mù freedom wa kí ló dé kí ló ṣẹlẹ̀ tí ẹ̀yin oníjẹkújẹ yìí fi pọ̀ ju àwọn tí wọ́n ń wá ojútùú sí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá lọ kí ló ṣẹlẹ̀ ó ga o pẹ̀lú bí a ṣe ń pariwo wípé a ò fẹ́ gbà pé oníkálukú gbọ́dọ̀ wà láyà rẹ̀ hmm. àwọn nọ́dà ẹ̀dà sì gan wọ́n ti fọwọ́ sí wọ́n láwọn ò fẹ́ restructuring wípé kí oníkálukú pín lọ́tọ̀ọ̀tọ̀ wípé oníkálukú máa lọ nílọ tiẹ̀ síbẹ̀ ẹ̀yin lẹ yarí kà á dá fẹ́yìn ẹ̀dá àbẹ́dá sì fẹ́ ní pírọ́blẹ́mù ni hmm. níbo ni Yorùbá Council of Elders wà nígbà tí àwọn Fúlàní ya wọ Oǹdó tí wọ́n pa àwọn èèyàn bíi ẹran ìyẹn ní ti chọ́ọ̀chì ọ̀wọ̀ lẹ́yìn ilé kábíyèsí ọ̀wọ̀ kí ni àwọn yorùbá ẹ̀dà sí olérí ibùn kí lọ́wọ́ rí ṣe ń gbà yẹn. Hmm. àwọn àgbààgbà alátẹnujẹ hmm. kí lẹ rí ṣe sí kí lẹ rí ṣe sí hmm. àwọn àgbààgbà káńsù lọ́nà àwọn ò ní gbà àwa náà ò ní gbà ọmọ tó ní ìyá àwọn ò ní sùn òun náà ní fojú bọ ọrùn ẹjẹ agbọ́n táwọn ènìyàn sọ ó ga o gbogbo àwọn tí wọ́n ń pe ara wọn ní yorùbá council elders tí wọn kò bá jáwọ́ nínú rédèrèdè wípé kí yorùbá pín lẹ́yìn hundred years tí àwọn òyìnbó ti kó wa jọ ó sì tún lé ọdún mẹ́wàá àà bàbá ìsọ́ọ̀bù máàsì yìí gan o àìrójú àìráyè yóò dé gbogbo wọn láṣẹ Èdùmàrè ẹ̀yin tí ẹ ò gbà. Hmm kí yorùbá nation pín hmm, tó yìí tẹ̀tí ẹ̀ sọ inú àròrọ̀ mọ́ gbogbo àwọn tó bá wà ní ẹ̀yìn ọ̀rọ̀ yìí pé kí yorùbá nation má pín no going back no more yorùbá nigeria again nigeria we have already spoiled <laughs> eléyìí tí ẹ̀ mọ̀ pa ti bàjẹ́ tipẹ́ ẹ dákun àwọn wo ni àwọn àkótó àkóso lórí àwọn àgbààgbà yìí. Hmm ta ni ó jọ ṣe àpèjú àpè àpéjọpọ̀ pé àwọn ọ̀rùn àwọn ò fẹ́ pín hmm. Professor Banji Akintoye and Chief Sunday Igboho are our leaders the rest they are not registered hmm. mi mọ̀ pa tún register tó a ò ní di Dubai lọ hmm. see you see one Yoruba nation you see one o we no go gree. Hmm àwọn àgbà tí ó ń tẹnubọlẹ̀ pẹ̀lú àwọn fúlàní ni o hmm. kì í sì ṣe pé bóyá wọn ò mọ tó ń ṣe tí kò ṣe àtẹnujẹ tó as far as this matter is concerned as far as this country is concerned we no go stop saying yoruba we need our freedom àsìkò ó ti tó so please in as much as possible subscribe to this channel like this channel follow this channel let them know that one nation That is our own. Yoruba nation is what we decide. With coming back, oh, table.